ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nù tíra umdatul ahkam tí a fa abdulghani al-maqdisi ọlọ́wọ́ba kí ó yọ́nú sí áwùdíde lórí hadith abdullahi ibn umar أن رسول الله صلى الله عليه وسلم نهى عن بيع الثمرة حتى يبدو صلاحها نهى البائع والمشتري وعن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن بيع الثمار حتى تزهي قيل وما تزهي قال حتى تحمر قال أرأيت إن منع الله الثمرة بما يستحل أحدكم مال أخيه أو حديث مجدي wọ́n dá lórí àwọn oríṣi òwò ṣíṣe tí ọlọ́run ọba tí anabi sallallahu alayhi wa sallam tó kọ̀ fún àwa mùsùlùmí láti ṣe hadith abdullahi ibn umar radiyallahu anhu ó ní òjíṣẹ́ ọlọ́run anabi muhammad sallallahu alayhi wa sallam naha an bay'i thamarati ó kọ̀ fún wa láti ta àwọn àǹfààní àwọn nǹkan igi àwọn nǹkan èso àwọn nǹkan tó wà lórí èso rẹ̀ lórí igi hatta yabduwa salahuha títí àmì wípé èso náà ti dá yóò fi hàn naha alba'i'a wal mushtari ó kọ̀ fún ẹni tí ó ta àtẹni tí ó ra láti ra lásìkò náà àyàfi tí nǹkan èso yẹn tó bá mú àmì pé ó ti dá síwájú kún ó tó ta. بكنا حديث أنس بن مالك أني النبي صلى الله عليه وسلم نهى عن بيع الثمار حتى تزهي النبي صلى الله عليه وسلم قفوا التي تا إنكيسو تتي يوفق قيل وما تزهي wọ́n wá bí anabi sàásánlá léèrè kí ni tó gbà lérò pẹ̀lú títí ó fi pọ́n qala hatta tahmarra ó ní tí ó tí ó fi pọ́n tí ó fi di pupa. قال أرأيت إن منع الله الثمرة بما يستحل أحدكم مال أخيه ó ní kí lẹ rí tẹ́ báyìí lè ta nǹkan èso síwájú kó tó dáa kí àmì pé ó ti dáa kó tó hàn àbí síwájú kó tó pọ́n tí ọlọ́run bá tiẹ̀ wá kọ̀ wípé ọ̀wọ́ ibi tí ó dé náà títí ó fi bàjẹ́ kí ni ẹ kí ni hújà yín láti jẹ dúkìá ọmọ àyà yín láì ṣe pé ní hákì àti so àdìsí méjèèjì yìí ìtumọ̀ rẹ̀ ni pé anabisa ọ̀sálàm ó kọ̀ fún wa láti ta àwọn nǹkan èso gẹ́gẹ́ bí dẹ́bínù àbí zẹ̀bí àbí àwọn apple àti àwọn nǹkan èso lóríṣiríṣi tẹ́ má gbàdo àbí ẹ̀wà àbí. Uh, àwọn oríṣiríṣi àwọn nǹkan èso a gbọ́dọ̀ ká ta lórí igi rẹ̀ àfi tí a bá rí àmì pé wọ́n ti dáa gbogbo àwọn nǹkan èso ló ní oríṣiríṣi àmì tiwọn lọ́tọ̀ àmì tẹ́lẹ̀ yàtọ̀ tẹ́lẹ̀ àmì tẹ́lẹ̀ yàtọ̀ tẹ́lẹ̀ ìdí ní táwọn afá fi sọ pé sọláhù wọ́n ní sọláhù kulla shay'in bihasbihi dídá gbogbo nǹkan ó ní títí ẹ̀ lọ́tọ̀ minha ma yakunu salahu bil-lawn omi wà tó yẹ pé ntí ó fi hàn yẹ pé ó ti da ó ní pẹ̀lú àwọ̀ rẹ̀ wa minha ma yakunu bit-ta'am omi wà tí ó fi hàn pé àmì bó ti da ó dìgbà tá a bá tọ̀ wò wa minha ma yakunu bil-lams omi wà tó yẹ pé ká mọ̀ pé ó ti da àfi tá a bá tẹ̀ wò gẹ́gẹ́ bí àwọn mọ́ngòrò so gbogbo dídá nǹkan èso gbogbo ẹ̀ ló ní titi ẹ̀ lọ́tọ̀ nínú àdìsí anas torí pé àdìsí méjì la kà papọ̀ nínú àdìsí anas ó ní anna rasulallah sallallahu alayhi wa sallam náà àǹbẹ́yì istimar hatta tuzhiya ìpè ànábì sallallahu alayhi wa sallam kọ̀ fún wa ká ta nǹkan èso lórí igi títí tí ó fi pọ́n kẹ́límà tuzhiya yẹn àwọn sàyàbí anabi sọ sálàm wọn lérò pé bóyá nǹkan míì ó ní anabi sọ sálàm gbà lérò pẹ̀lú ẹ̀ wọ́n wá béèrè wàmà tuzhiya kí ni tí anabi sọ sálàm gbà lérò pẹ̀lú hatta tuzhiya anabi ní hatta tahmarra títí yóò fi pọ́n ibn hafir nínú tírà rẹ̀ ó ní hatta yuzhiya. وفي رواية حتى تزهو أني كلمة يقال زهى النخل يزهو إذا ظهر ثمرته إيه ومن صو زهى النخل بدأ بينه أتسي أتي يوجدو نباتي أباتي فيها إيه بدأ بينه أتدا كلمة أزهى يزهي إذا أصفر وأحمر في أباقما أبي تبدي لون يلو gbogbo wọn pátá ìtumọ̀ kan náà ni gẹ́gẹ́ bí ó ti wá nu àdíìtì náà alkhalid afáàgbà níbi èdè lárúbáwá ó ní azhan nahal bada sọlá uwa tó bá ní dẹ́bínú ti di azha èyí ni pé àmì ipò ti da ó ti hàn sọ alẹ́sà sálàm ó ní náà albáìá wàlmùsítẹ́rì ànábì kọfẹni tí ó ta kọta ní òsìkò ìgbà tí ọba ti hàn pé ó ti dáa bẹ́ẹ̀ náà ló kọfẹni tí ó kóra lásìkò tí ọba ti ní àmì pé ó ti dáa so níbí ohun tí ó fi hàn níbi àdìsí náà ni pé gbogbo ọjà tá a bá ṣe lórí irú ẹ̀ ọjà náà ti bàjẹ́ torí pé a ṣe lórí ṣẹ̀ríà àti súnà Ànábì sallallahu alaihi wasallam annahu fi bẹ́ẹ̀ ìsẹ́mọ̀rọ̀ ti kọ́bla budu ìsọ̀nà òwà gọ́rọ̀rọ̀ torí pé tí a bá ta nǹkan èso síwájú kí àmì ó ti da kó tó hàn rísìkì ni kò ní ìfàyàbalẹ̀ pé èèyàn máa jèrè lórí ẹ̀ wà khataran bẹ́ẹ̀ ni ó ní aburú léètọ́ hàn yufdi ila mafasidil kathira bayna al-muslimin léè tó lè ba àárín mùsùlùmí jẹ́ nígbà mo bá ta nǹkan èso ní ìsìn bóyá igi mẹ́wàá ni mo ta ní fifty thousand naira for example èmi ti gba fifty thousand mo ti ná ẹni ọ̀rọ̀ ajì kò ráǹfààní kankan jẹ torí pé síwájú kó tó máa kó nǹkan àǹfààní ẹ̀ ni èso náà ti bàjẹ́ àbí káwọn e, àwọn bíi fàrà wọn wá jẹ àwọn tata wọn jẹ èso náà kó bàjẹ́ àbí nǹkan míì tó tún máa ń ṣẹlẹ̀ sí nǹkan èso tó lè bà wọ́n jẹ́ so yọ wà di pé òun ṣòwò sọ́ọ̀tì yọ máa wò pé ẹni ọ̀tá jí fóun òun ló jèrè ìbànújẹ́ ó dé bá ìbínú ó dé bá ìdínú tí ìbàjẹ́ láàrin mùsùlùmí ó fi ṣẹlẹ̀ min ìkọ́ ìṣàhàn tó yẹ pé yóò mú ìkùnsínú wá wàlàdáwà pẹ̀lú ọ̀tá ṣíṣe wàlbùd àti ìbínú ẹni ara ẹni wọ́n tẹ̀ṣáájú kódà wọn lè jáde lórí wà á kúlù máa lẹ̀ bìgẹ́rì hákì èèyàn jẹ dúkìá ẹnìkan láìsí pé ó ní hákì àti jẹ dúkìá náà so ìdí inú tí anabi sallallahu alayhi wa sallam tó fi kọ̀ fún wa láti ṣerú òwò báyìí torí pé albáìà ẹni ọ̀tá tó bá ta kíní ẹ síwájú kí kíní ẹ̀ tó da yọ̀ọ̀ta níta kùtà kò ní ta pẹ̀lú owó tó lówó lórí so tó tí nǹkan yẹn bá lé tó bá yẹ lè dáa ju bó ti lérò lọ tí ẹni ọ̀rà tó sì rérè ju bó ti rẹ̀spẹ̀kì lọ òun náà ìbànújẹ́ òde bá bákan náà òun náà bá owó jẹ́ ó ti di khasara fún un bákan náà ẹni ọ̀rà tóun náà bá lè rí i pé kò sí èrè kankan tó ń jẹ lórí ẹ̀ òun náà wà nínú ìbànújẹ́ yọ́ọ́ mọ̀ wò pé ẹni òun ra igi lọ́wọ́ ẹ̀ ó ti yàn òun jẹ àbí ọgbóhùnho àbí bẹ́ẹ̀ kọ́ ìkùnsínú òde yóò bá àárín mùsùlùmí jẹ́ ìdínú tí anabisa sallam tó fi kọ̀ ó sọ ẹni tí ó ta láti má rẹ̀ ń bẹ́ẹ̀ lọ́sọ ẹni tí ó rà láti má ra ọjà tó ní rísìkì nú tí ò ní assurance pé yóò jèrè àbí kò sọ àwọn òkúùkù méjèèjì ìdínú tí anabi sàlá fi kọ̀ fún wa láti ta bákan náà ló sọ nínú àdìsí anas àrò àyíta ìmọ̀nà allahu samara kí ni nítorí tó bá yẹ pé ọlọ́run bá bá tiẹ̀ wàá kọ̀ fún igi náà kọ́ dáa tán tẹ́kọ̀ pé ó lè sàǹfààní pẹ̀lú èso náà bima yastahilu ahadukum mala akhi kí ni tó fẹ́ fi ti owó tó gbà yẹn kí ni tó fẹ́ fi sọ́dẹ̀ tọ́ torí pé ọta igi tí ò tí da ọta fún un kò sì rí èrè kankan lórí ẹ̀ so ìdínú tí anabi sàlá sàlám tó fi kọ̀ ìtumọ̀ ni pé anáwó ìnáma náà anhazalbẹ́yì anabi sàlá sàlám kọ̀ fún wa láti ṣe irú òwò báyìí lẹ́anáwó láyà ń bàgì lè áhàdìn àyà kùdàmánà àkìyí bá ti rà torí pé kò tọ́fẹ́ nìkan láti gba owó ọmọ làkejì rẹ̀ láì ṣe pé ó ní ìwọ̀ àti gbà á àbí láti jẹ dúkìá ọmọ làkejì rẹ̀ láì ṣe pé ó ní ìwà àtijẹ dúkìá náà wa bay'u thima qabla an yabdu salahuha ká ta nǹkan èso síwájú kí dídá rẹ̀ ó tó yọ qad yu'addi ila dhalik ó lè mú irú nǹkan báyìí wá li'annahu idha talifat ath-thamara torí pé tí nǹkan èso yẹn báyìí lè bàjẹ́ la yabqa lil mushtari fi muqabili ma dafa'ahu kò ní sí nǹkan kan tí ó kù fẹ́ ń tọ́ra rọ́pò ń tọ́ san kò sí nǹkan kan fún torí pé kò jèrè kankan so ìdí nìyẹn afa Qastalani ó ní ukhtulifa fi hadhihi al-jumla àwọn afa àwọn ṣe ìyapẹnu lórí jumla ara'ayta in mana'a Allahu samarata bima ya'khudhu ahadukum mala akhihi lórí pé ṣé ọ̀rọ̀ yìí ti ànábì sallallahu alayhi wa sallam ni àbí ti sàhábì tó bá jẹ́ pé ti anabi sàlá ni ó ti di hadisi mọ̀rọ̀fò tó bá jẹ́ ti sàhábì ni ó ti di hadisi mọ̀kúf ṣùgbọ́n wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tí wọ́n gba hadisi náà wá àwọn gbà lórí pé hadisi mọ̀kúf ni yẹni pé ọ̀rọ̀ anas ni ṣùgbọ́n imam malik ó gbà wá pẹ̀lú bisiga mọ̀rọ̀fò ipe ọ̀rọ̀ anabi ni sallallahu alayhi wa sallam and then tí àwọn olùmọ̀ bíi mẹ́ta mẹ́rin tó bá ilé gba ọ̀rọ̀ wá tí ẹnìkan nù wọn tó bá ilé gba ọ̀rọ̀ tó yapa sí ti àwọn yòókù wàá wò kí ni agbára ìmọ̀ wọn kí ni agbára ìpáyà ọlọ́wọ̀n ọba wọn kí ni agbára dídí ẹ̀sìn wọn mú tó bá wá ṣe déédéé tẹ́ńtọ́ yàtọ̀ á ní ṣáàzùn èyí ni pé ọ̀dà dúró lòun nìkan ànígbà. ha táwọn yòókù ni ṣùgbọ́n níbi eléyìí Ibn Hajar ó ní kò sí yàtọ̀ àìdá mọ̀fúù àbí mọ̀fúù ọ̀rọ̀ yìí ṣe sọ́nà lórí torí pé tá a bá ta nǹkan èso ti da bí ìgbà tá a jẹ dúkìá èèyàn láì jẹ́ pé a àti dẹ́yìn so kò sí yàtọ̀ ọ̀rọ̀ náà kò àǹfààní tó wà níbi àdìsí ni pé àkọ́kọ́ fihi annayu an bay'i thamara qabla budu'i salahuha anabi ọkọ̀ fún wa káta nǹkan èso síwájú kí àlámà pé nǹkan èso náà ó ti da wọ́n ní kíkọ̀ fún wa ń bí annayu lit tahrim wípé ìdájọ́ rẹ̀ haram ní kásìbẹ̀ imaamu tirmidhi ó ní wàlàámàlú ala inda ahlil ilm min ashabi nabi sallallahu alayhi wa sallam wa ghairihi ipe eléyìí ni wọ́n fi ṣiṣẹ́ ṣe láti ọ̀dọ̀ àwọn sàábẹ anabi sallallahu sallam àtàwọn míì tó wá lẹ́yìn wọn kẹrìhù bẹ àsìmá wọ́n kọ̀ kéèyàn ọta nǹkan nǹkan ọ̀gbìn àbí nǹkan èso kọbla àyàbdùwà sọdáhùwà síwájú kí àmì kó ti dáa kó tó hàn bákan náà ẹlẹ́ẹ̀kejì ni pé káti ẹ̀wá léèyàn ti ẹ̀wá sòwò bẹ́rù ẹ̀ èèyàn sòwò ẹni ọ̀tà ọ̀tà ẹni ọ̀rà náà rà wọ́n ní òwò náà bá pè òwò tó ti bàjẹ́ ni torí pé kò kìí ṣe lórí sunna lẹ́ẹ̀nà náà yá àìdù ìlà dáàtì mọ̀nì yíyọ àná torí pé n ta àkọ́kọ́ kámá ó wà lórí òwò náà ni kì í ṣe pé nǹkan kan tó wá láti ta gẹ́gẹ́ bí wọ́n ti ní a gbọ́dọ̀ lọ tẹ́ ẹni ọgbọ́jà wá lẹ́yìn láti ìlú ìńtà ọkọ̀ fún wa kì í ṣe ní òwò gangan ó wá láti tà nítorí pé òwò gangan ó ní pé mọ̀tàmọ́ra so òwò yẹn gangan ni wọ́n kàn bí bẹ́ẹ̀ títọ̀ hún nǹkan kan ní tó etí èsè nínú òwò so ìdí inú sọ fi ní tọ́ bá tiẹ̀ wá ṣe òwò náà kò sí tó mu bẹ̀tẹ̀ léyìí tá a bá ṣe òwò náà ti bàjẹ́. ṣùgbọ́n àwọn olùmọ̀ wọ́n ṣe exception nínú pé wọ́n yọ àwọn nǹkan kan kúrò tó lè haram tí mo bá ní igi mangoro tó pọ̀ ní ìsìn ó sì ti so ṣùgbọ́n ó sì wà ní dúdú rẹ̀ kò igi yẹn ti da lẹ́nìkan wá wá pé jági fún mi. tí mo bá sọ fún pé ikọ̀ tí ì da ohun kò tí ì sí àlámọ̀ pé mọ́ngòrò ti pọ́n ní à sátà fún mi kí lọ fẹ́ fi ṣe gbogbo ẹ̀ ní ń gé wálẹ̀ torí pé mo fẹ́ dà sílẹ̀ táwọn ẹranko mi ọ̀jẹ̀ ni kò sáburú ń bẹ̀ torí pé àǹfààní tá à ń bẹ̀rù pé kò ní rí ń bẹ̀ ó ti rí torí pé wọ́n fẹ́ fún àwọn ẹranko rẹ̀ ní láti jẹ kò sí aburú ń bi eléyìí a lè kà á síwájú kí ó tó di pé àlámọ̀ ikọ̀ dà ń bẹ̀ torí pé àwọn ẹranko wọn ò tẹ̀lé dúró di ìgbà tó bá tó bá pọ́n jíjẹ gbogbo ẹ̀ àti ewé rẹ̀ àti nǹkan èso náà gbogbo ẹ̀ jíjẹ ni. bákan náà wọ́n ní ìdájọ́ gbogbo àwọn nǹkan ọ̀gbìn tá a dárúkọ yìí láti orí dẹ́bínù àti inab àti àwọn bí nǹkan èso èrè masara àti gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní nǹkan kan náà ni kò sí yàtọ̀ torí pé àdìsí anas radiyallahu anhu riwaya mi wà tó ní anna rasulallah sallallahu alayhi wa sallam an bay'i al-inab hatta yaswadu wa an bay'i al-habbi hatta yashtadda ipe anas sallam kọ̀ fún wa ká ta inab títí yóò fi dúdú yóò fi hàn pé ó ti pọ́n wa an bay'i al-habb àtàwọn nǹkan bíi èso tó jẹ́ bíi seed gẹ́gẹ́ bíi rice àti maize àtàwọn oríṣiríṣi báyẹn gbogbo wọn wọn ní a ta hatta yashtad títí ó fi ń di pé àmì pé ó ti da ó ti hàn. àwọn àǹfààní àmọ́ mọ̀ pé dẹ́bínù ó ti da pẹ̀lú pé tó bá pọ́n àbí tó bá yẹ́lò wọ́n ní ẹ̀yìn náà àmì tá a fi máa mọ èkó ti da oní tí ó bá ti di kó ti bẹ̀rẹ̀ sí í dùn lẹ́nu ó sì ti rọ̀ ó wá dúdú àbí àwọn míì nù wọn wọn máa ń pọ́n bí yẹ́lò náà àbí pupa bákan náà wọ́n ní àwọn èso bíi àwọn òbú dídá rẹ̀ wọ́n ní tí a bá ti fọwọ́ tẹ̀ tó ti le ó ti fi hàn pé èrè náà ti dànù àbí Ah, àgbàdo òun náà ti da àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ṣùgbọ́n èyí tó jọ mọ́ bíi fàwákẹ́ gẹ́gẹ́ bíi apple àbí mangoro àti nǹkan kan máa yẹn wọ́n ní bìtíbìl akè tá a bá jẹ lẹ́nu tó ti dùn ó ti fi hàn pé ó ti dáa. bákan náà wọ́n ní kí ni ọgbọ́n àmì kí ni ìdájọ́ tí a bá tarú nǹkan báyìí tá a bá tarú àwọn nǹkan báyìí láì jẹ́ pé àmì ó ti dá ó ti hàn tá a sì ta Ibn Qudama ó ní la yakhlu bay' as-samara qabla budu'i salaha min thalathati aqsam ipe kata irú ọjà báyìí ó pín sí mẹ́ta <clears throat> alákọ̀ọ́kọ́ an yashtariha bi sharti tabqiyatu ẹni pé ẹni tó ra igi mangoro àbígi ọ̀sán àbígi nǹkan míì bẹ́ẹ̀ lọ kọ́ wá ara torí pé yóò fi ilẹ̀ títí yóò fi pọ́n wọ́n kàn ra ní nísìn ṣùgbọ́n yóò fi ilẹ̀ kò ní kó àǹfààní náà títí yóò fi pọ́n wọ́n ní fàlà ayẹ̀fẹ́ ìjìmá àní wọ́n ní kò kò tọ́ pẹ̀lú ìjìmá àwọn olùmọ̀ ipe kò tọ́ kò tiẹ̀ sí kìláàfù lórí èyí torí tí ànábì sàásánlá ń kọ́ gangan nìyẹn ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ wọ́n ní àyàbí àhábi ṣẹ́tìlì kọ́tì ìfìlhàl wọ́n ní pé ẹni tó ta ó ṣe májẹ̀mú pẹ̀lú ẹni tí ó rà pé tó bá ti rà báyìí ní ìṣòwò sì ti san tó san fún mi ní ìsìn ní ìsìn náà lóge kó fi jì nílẹ̀ wọ́n ní bí kò sí aburú ń bẹ pẹ̀lú ìjìmá torí pé ìta ń bẹ̀rù òsì má ìta ń bẹ̀rù ni pé fún ó fi ilẹ̀ kọ́ wá bàjẹ́ so ní ìsìn ní ìsìn lò òun lọ́mọ tí ó fi ṣe so tó bá ilé ní tó bá ti lọ gbà yí pé òun ó gé ní ìsìn kó gé wọ́n ní irú yẹn kò sáburú nù ẹ̀. tọ́ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ an yabi'aha mutlaqan wa lam yashtarita qat'an wala tadqiya wọ́n ní kéèyàn tà láìsí májẹ̀mú kankan wípé májẹ̀mú ó gé ní ìsìn ni o àbó tiẹ̀ sílẹ̀ ni o kò tiẹ̀ sí yẹn wọ́n ní falbay'u baqin wọ́n ní eléyìí náà akọ̀ bẹ́ẹ̀ ni òwe ilé o ti bàjẹ́ gẹ́gẹ́ ti wà lọ́dọ̀ àwọn hanabila àti imam malik àti shafi jumhuru ulama wọn lélẹ́yìn náà kò tọ́ mo rò pa gbọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí náà. bákan náà wọ́n ní àwọn tá a kọ́ ní gbogbo eléyìí òun ọ̀tá láì jẹ́ pé ẹni ọ̀rà ló nìyí sẹ́yìn pé igi mọ́ngòrò nìsín àbí igi ọsàn àbí àwọn igi oríṣiríṣi fruit lẹ́yìn ìgbà tá a bá yọ nǹkan èso tán igi náà tún wà so ní ẹ̀mí ó tún lè wù so ẹni tí ó jèrè ní ọdún yìí ó lè jèrè lẹ́ẹ̀mí so tó bá yẹ pé gbogbo igi yẹn la wá tàpátá pé gbogbo ẹ̀ ti ẹni kì í sọ̀wọ́ ti ń bẹ lórí ẹ̀ a lè ta lásìkò tó ti pọ́n a sì lè ta lásìkò tí ò tí ì pọ́n mi ò rò pé báyà gbọ́ lè yé èèyàn nígi ọ̀sán ní ìsìn a ta ipe nǹkan èso orí rẹ̀ lásán láta igi ti tèmi tí mo ta ni so ẹni ọ̀ra nǹkan èso nígbà tó bá ti wù ú tó bá já tán èmi mo tún ní igi sọ wọ́n léyìn a gbọ́dọ̀ ta àfi tá bá wà sátẹ̀ ní pé ọ̀sán yẹn ti pọ́n bẹ́ẹ̀ tí n bá wá fẹ́ ta igi yẹn complete ipe ẹni ọ̀ra òun ló ní igi ọ̀sán láíláí so kosa ní kò sáburú àìdá ó ti fi hàn pé èso rẹ̀ ti pọ́n àbí kẹ̀kẹ́ ẹ̀ tí ì pọ́n àbí èso ń bẹ lórí ẹ̀ so ẹni ọba rà ó lè jèrè lọ́dún yìí bí ọba jẹ lọ́dún yìí ó lè jèrè lọ́dún tí ń bọ̀ kò sí pé ajẹ torí pé òun náà igi ẹ ti tiẹ̀ àǹfààní tí torí pé continuous ni bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ tálẹ̀ jẹ́ pé èso yẹn ti pọ́n mo rò pa gbélé náà yìí náà wọ́n ní ibn shihab az-zuhri àfa àgbà nínú madina ó wà náà àfa imam malik àbí àwọn àfa àfa imam malik ó dẹ̀ jẹ́ pé imam malik náà máa gba àdìsí láti ọ̀dọ̀ ẹ̀ wọ́n ní ó sọ pé àdìsí yìí ẹ̀rí ni tó fi hàn pé tí èèyàn bá ta igi àbí èso orí igi láìsí pé ó ṣe májẹ̀mú ipe oúntàn yóò ja nǹkan rẹ̀ ní ìsìn àbí láìjẹ́ pé ó ta tí àǹfààní yẹn ti fi pé ó dáa so síwájú kẹ́ńtọ́ra kó tó yọ nǹkan èso yẹn ìbàjẹ́ bá nǹkan èso náà so èso yẹn ò wá dáa mọ́ ó ní ó di dandan láláńlá. La, la, la kí ẹn tọ́ta igi náà kó da owó padà fún ẹni ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ó ló ti di dandan kí ẹni ọ̀ta igi yẹn kó da owó padà fún ẹni ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ torí pé èso lọ́ra kì ṣe igi so èso náà ò ti da kí ni torí pé àdẹ́sà àtẹ́lẹ̀ kí ni ẹ̀rí tẹ́ ẹ lè ní tẹ́ fi jẹ dúkìá ara yín láì jẹ́ pé ní hákì so ní ìsìn báyìí nígbà tí ò ti dáhùn ó ti dandan kẹ́ntì ọ̀ta igi àbí èso orí igi kọ́ dówó padà fẹ́ni ọ̀rà eléyìí ni ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa náà tí wọ́n tẹ̀lé nínú wọn Imam Malik àti Ahmad àti àwọn ọ̀pọ̀lọpọ̀ àfa ahlul Madina so bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àwọn ahlul hadith gbogbo ẹnikẹ́ni tó bá tarú ọjà báyìí tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ pé nǹkan kan wá ṣẹlẹ̀ sí orí igi yẹn kò sérè lórí ẹ̀ ó di dandan kó dá owó ẹ̀ padà fẹ́ ni ọ̀rà ṣùgbọ́n Abu Hanifa onírara o àní dáwó padà fún abiwọn lẹ́rìí pé kí ni tẹ́ fi sẹ̀rí wọ́n ní àdífi Aisha radiyallahu anha ipe arábìnrin kan wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní ìwà anabi sallallahu alayhi wa sallam ibta'tu ana wabni min fulanatin aw min fulanin samarata ardi ipe ìwà anabi sallallahu alayhi wa sallam èmi àtọmọ mi àpọwọ́pọ̀ ara àwọn nǹkan èso oko lágbájá fàtẹ̀yìnáhu nàtàwùdíhù àwa wá sọ́dọ̀ rẹ̀ à ń fẹ́ kó ṣe ìjẹ̀kùn fún wa lórí owó tá a jẹ́ ó ní wàláyì má asọ́bùnà mi sámàrà ti ṣe à wípé mo búra pẹ̀lú ọlọ́run kò sí nǹkan kan tá a rí lórí èso igi náà illa shay'an akalna àyàfi nǹkan tá a fi sẹ́nu wa akalna fi butunina èyí tá a fi sínú kun wa aw nut'imuhu miskinan àbí èyí tá a fún aláìní rọjá alibaraka torí pé à ń gbèrò pé kọ́lọ́n fi alibarika sí èso náà fàhálàfà alla yaf'al ọ wá búra fún òun ní ṣe. faqala rasulullah sallallahu alayhi wa sallam nànàbí sàlá sàlám bá sọ fún wọn bá sọ yìí pé ta'alla alla yaf'al khayra ó anabi sàlám sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ipe ó sorí kunkun ó lóun ní í ṣe oore ó sorí kunkun ó lóun ní í ṣe oore. فبلغ ذلك الرجل فأتى النبي صلى الله عليه وسلم ẹni ọ̀tá nǹkan iṣu kó rẹ̀ wá gbọ́n tí anabi sàlám sàlám sọ wá wá sọ́dọ̀ anabi sàlám sàlám wá sọ pé ya Rasulullah in shi'ta ath-thamara kullahu tó bá wù ọ́ lè fi gbogbo ẹ̀ lẹ̀ fún wọn kí n dó wọn padà wa in shi'ta ma tó bá sì wọ gbogbo tó bá ní kí n bẹ́ àwọn màá fún wọn gẹ́gẹ́ bí wọ́n ti béèrè wọ́n ní ẹ̀rí tó wà níbi ni pé ìbájẹ́ pé ó di dandan kọ́ dá owó náà padà fún ni anabisa asala ò bá kàn pa ṣùgbọ́n anabisa asala ò kàn pa ìtànàbí kan sọ ni pé ó kọ́ olóhùn ò sóore so which means pé rí dín owó kù fún wọn oore ni kì í ṣe ọ̀ranyàn wallahu a'lam ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn jamhur olùfẹ́ lágbára jù torí pé hadisi pé anabi sallam amara bi wad'i alhawaji jawari jawaiha anabi sallam ó pàṣẹ wípé ẹni ó ta nǹkan èso tí nǹkan èso náà tí ó tó bàjẹ́ kí wọ́n dáwó padà fẹ́ni ọ̀rà nínú àwọn hadisi míì yàtọ̀. so bákan náà ẹni sàn sálàm sọnù àdìsí mi pé law bi'ta min akhika samaran tó o bá ta nǹkan èso orí igi fún ọmọ ìyá rẹ fa asabathu al-ja'iha tí ìbàjẹ́ kan bá wá bá tí èso náà tí ò dáa mọ́ fala yahillu laka an ta'khudha minhu shay'a kò tọ́ fún ọkọ ọgbà nǹkan lọ́wọ́ ẹ̀ bima ta'khudhu mala akhika bighayri haqqi kí ni ẹ̀rí rẹ láti fi gba dúkìá ọmọ ìyá rẹ láì fi kún lẹ́tọ̀ọ́ torí pé ntọ́ra gan kò ráǹfààní kankan bẹ̀. bákan náà àdìsí mi anabi sọ àṣà náà sọ pé máa ń bá àtàmọ̀ràn fa àṣà ọba tó jẹ́ ìhá gbogbo ẹnikẹ́ni tó bá ra nǹkan èso lórí igi tí aburú kan bá ṣẹlẹ̀ sí nǹkan èso náà síwájú kó tó kó àǹfààní ẹ̀ fala ya'khudhu min mali akhihi shay'a kọ́mọ́ gbà kankan lọ́wọ́ ọmọ ẹ̀yẹ́ alama ya'khudhu ahadukum mala akhihi muslim. kí ni tí ẹnìkan kan yín tí ó fi jẹ dúkìá ọmọ ìyá rẹ̀ mùsùlùmí láì jẹ́ pé ó ní ìwà so eléyìí ni àwọn àdìsí tí àwọn jumhur tí fi tẹ̀rí tí fi ní ó padànà kí wọ́n dá owó padà fún ẹnì ọ̀rà so níbi a ó rí i pé ọ̀rọ̀ àwọn ni àkọ́kọ́ ni pé ẹnikẹ́ni tó bá fi rú òwò báyìí á owó padà ẹlẹ́ẹ̀kejì ó ní pé ẹni ọba ṣe rú afara báyìí lori ń bẹ lórí ẹni ọ̀rà ni kì ṣe ẹni ọ̀tà ẹlẹ́ẹ̀kẹta nínú ẹni Imam Malik àti Shafi'i bẹ̀tù wọ́n ní ọ̀rọ̀ wọn kadim ni ẹni pé tí ń tọ́ba bàjẹ́ tí ọba tó ìdá kan nù ìdá mẹ́ta kọ́ dọ́wọ́ padà fún ẹni ọ̀rà ṣùgbọ́n tó ju ìdá kan àjẹ́ pé khasara ń bẹ lórí ẹni ọ̀rà ni wallahu alam eléyìí ni àlàyé lórí hadith anas àti hadith abdullahi ibn umar hadith iwájú an abdullahi ibn uh, abbas قال نهى رسول الله صلى الله عليه وسلم أن تلقى ركبان وأن يبيع حاضر لباد قال فقلت لابن عباس ما قوله حاضر للباب قال لا يكون له سمسارا حديثه gbogbo àwọn ntó wá nú ẹ àti kàtẹ́yìn alákọ̀ọ́kọ́ nú ẹ ni pé نهى رسول الله صلى الله عليه وسلم أن تلقى الركبان النبي صلى الله عليه وسلم ọkọ̀ fún wa láti lọ pàdé àwọn aróko tí wọ́n kó ọjà wọ̀lú láti kó lọ sí ọjà láti tà wọ́n ká lọ bá wọn lọ́nà ká ọjà yẹn lọ́wọ́ wọn síwájú kún tó wọnú ọjà eléyà ti sọ̀rọ̀ lórí ẹ̀ nígbà ìmọye nígbà tá a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí bákan náà wàá yàn bí habirun libad ipe kí ẹni tí ń gbèlú kọ́ gba ọjà tà fún ẹni tó wá látòkò ànẹ́bísà àṣálà ń kọ̀ fún wa eléyìí náà àti ka ohun tó jọ bẹ́ẹ̀ kọjá ẹlẹ́ẹ̀kẹta nú ẹni pé ọ̀rọ̀ abdullahi ibn abbas tó sọ àdìsí náà ipe wọ́n bi léèrè kí ni túmọ̀ ọ̀rọ̀ anabi sàlám tó ní habirun ribad ẹni tó ń gbèlú kó tajà fún kó bá ẹni tí ń tọ́wá láti kó tajà ó ní la yakunu lahu simsaro so simsar yìí ó lápè ní dalal nígbà míì wọ́n ń pè ní wásípọ̀ ẹni pé intermediate láàrin ẹni tó gbọ́jà wálù àti àwọn tí wọ́n rajà kó ń bá wọn ṣe intermediate wọ́n pè ní dìláàdì náà ní kó nínú lédè haúsá ah, alárìnà kọ́ ní yorùbá ṣé wọ́n máa ń pe alárìnà nínú ọjà títà alágbàtà náà so alágbàtà la máa pè yẹn torí pé wọ́n ní wàhúwá mutawalli al-bay tí ó bá yẹn tajà wash-shira àbí kó bá yẹn rajà li ghayrihi kó bẹ́ẹ̀ lómi ìrà bil pẹ̀lú E, amin ujúrọ̀ uh, pẹ̀lú èrè àbí àǹfààní àbí ká máa sanwó tó ṣe fún wa so eléyìí ó ní wọ́n kún ní Ibn Abbas ló túmọ̀ hadith náà sí nínú àwọn rìwáyà mi anabisa sallam ó sọ kí ni illa ẹni pé kí ni aburú tí ń bẹ ń bẹ àbí kí ni dì tí wọ́n fi kọ̀ ó ní da'u an-nasa yarzuqu Allahu min ba'd ẹ fa àwọn èèyàn lẹ̀ kọ́lọ̀ ń ṣe àrísìkì fún wọn láti ọ̀dọ̀ ara wọn so ẹ má lọ sí ojú ọ̀nà láti lọ pé wọn lọ́nà ẹ fi wọn lẹ̀ kí wọ́n wọnú ọjà kí wọ́n bọ́ bá ṣe wù wọ́n lọ́kàn so ọlọ́run yóò fún àrísìkì fẹ́lòmíì láti ọ̀dọ̀ ẹlòmíì àlẹ́ bí ó sì máa wà náà nù láéláé. bákan náà la sọ̀rọ̀ nípa àwọn májẹ̀mú tí àwọn àfáà tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ ipé a lọ bá ẹni tí ń tajà láti tó pẹ̀lú ọjà ká lọ tẹ lọ́rọ̀ ẹ̀ gbogbo àwọn tí àwọn afáàsọ gbogbo ẹ̀ náà ni a ti sọ̀rọ̀ dín ẹ̀yìn ṣùgbọ́n ní fún ìránlétí àkọ́kọ́ ni pé wọ́n ní ó di dandan ó gbé ọjà wọ̀lú láti ta ni kó padà sílùú ṣùgbọ́n tó bá yẹ pé ń tọ́ wá kó ọjà wọ̀lú tó náà tí ó stọ̀ rẹ̀ ni wọ́n ní tá lọ́wọ́ rẹ̀ kò sábúrú nù ẹ̀ torí pé wọ́n fẹ́ stọ̀ rẹ̀ ni tá a bá sì rà káwọ̀ ọ̀tà yóò jẹ́ kí ó jẹ́ àǹfààní fáwọn aráàlú aburú tí ó jẹ́ fáwọn aráàlú nìsín ó ti kó ń bẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì ni pé kọjá pé ẹni tí ọ̀rà yẹn aráàlú yẹn ó lọ́lọ́ bá ẹni tí ọ̀tà láti oko olólọba lójú ọ̀nà àbílé rẹ̀ àbí gbogbo bí ó dé sí ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni ó gbọ́jà wọ̀lú fún rẹ̀ ló wọnú ọjà lọ́wọ́ á lọ bá ẹni tí ń tajà pé ọba mi tajà yìí torí pé mi ò mọ báwo ló ṣe rí lọ́jà bá mi ta wọ́n ní kò sáburú nù ẹ̀ tó wáyé pé òun gangan fún rẹ̀ lọ́lọ́ bá ẹni tí ń tajà náà. bákan náà ni pé kọjá pé ọjà yẹn ọjà táwọn èèyàn ṣùgbọ́n tó bá yẹ pé ọjà tí wọn ò bùkátà ní gbogbo ìgbà àbí ètò pọ̀ ń lù dáadáa wọ́n ní kò sábùrú náà torí pé kò ní pa aráàlú lára eléyìí ni àwọn májẹ̀mú tí a kà sẹ́yìn tí a bá ilé rántí. náà àdìsí ètò àwájú ni àdìsí abdullahi ibn umar قال نهى رسول الله صلى الله عليه وسلم عن المزابنة أن يبيع ثمر إن كان نخلا بتمر كيلا وإن كان كرما أن يبيعه بزبيب كيلا أو كان زرعا أن يبيبه بكيل الطعام نهى عن ذلك كله حديث عبد الله بن عمر إيه ونامو أوريسي أجامي تتمنتع gbogbo àwọn nǹkan èso yìí ó ní ó ní raw one ní èyí ó ti gbẹ gẹ́gẹ́ bíi dẹ́nbínú èyí tó wà lórí igi òun ó tutù èyí tó ti gbẹ òun náà yàtọ̀ bẹ́ẹ̀ náà ni zabib tí wọ́n ń pè ní grip kó tó òun náà tó bá wà lórí igi adùn rẹ̀ ọ̀tọ̀ tó bá ti gbẹ adùn rẹ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ náà làwọn oríṣiríṣi àwọn nǹkan èso igi báyẹn so náà ni sàn ẹ̀sán àtàlàm ó kọ̀ fún wa lájẹ́ pé gẹ́gẹ́ bí àpèjúwe dẹ́bínú. No èmi ní gbígbẹ mo sì ní ìdí tútù ń wà ta gbígbẹ ń fún ẹni ó ní tútù ní gbígbẹ èmi ó tútù ṣùgbọ́n kọ́ wá jẹ́ pé títí ẹ̀ orí igi lọ́wà àmọ́ kílò rẹ̀ títẹ̀mí àti ẹ̀lẹ́ mọ kílò rẹ̀ torí pé ọ̀rẹ́dì àti àvẹ́sì òun ó wà easy láti mọ kílò bẹ̀tẹ̀ èyí tó wà ní igi báwo la ṣe fẹ́ mọ kílò rẹ̀ báwo la ṣe fẹ́ mọ múdù tó wáyé pé ètò máa ń wà pẹ̀lú múdù ni kò sí bá a ṣe lè mọ̀ so anabisa sallam kọ̀ fún wa nínú irú ọjà báyẹn ó ní náà rasulullah sallallahu alayhi wa sallam anil muzabana anabi kọ̀ fún wa láti ta ọjà tó ń pè ní almuzabana ìtumọ̀ rẹ̀ à ń bọ̀ wá sọ ṣùgbọ́n síwájú yẹn a sọ lẹ́yìn ipe al-aslu níbi ọjà títà ó ní pé halal ni gbogbo ọjà títà pátá halal ni wa an nabiyya sallallahu alayhi wa sallam taraka an-nas ala mu'amalatihim nígbà tí anabi sallallahu alayhi wa sallam dé ó fi àwọn èèyàn lẹ̀ lórí bí wọ́n ṣe ń tajà tẹ́lẹ̀ wa ala mubaya'atihim and then gbogbo ọ̀rọ̀ kátàkárà àwọn gbogbo ẹ̀ pátá ló fi ilẹ̀ fún wa illa ma illa annahu na'a amma fihi darar àwọn ètí àlẹ́bísà àtàlà ń kọ̀ fún wọn ó ní pé àwọn ètí aburú bá ń bẹ nú ẹ̀ ìpalára ń bẹ fẹ́ntọ́ta àbẹ̀ntọ́ra alákọ̀ọ́kọ́ nìyẹn ẹni pé ẹni ọ̀rajà àbẹ̀ni ọ̀tajà ọ̀kan nù wọn ìpalára ọ̀wà fún wọn àlẹ́bí kọrú ọjà báyìí ẹlẹ́ẹ̀kejì ó ní aw yusabbibu shahna wal baghdha wat takhasum àbí ọjà tààrà tààtà tó yẹ pé ó lè fa inú ni bí ni láàrin ẹni ọ̀rajà àti ẹni ọ̀tajà tí ó fi di pé wọ́n bẹ̀rẹ̀ sí wẹ̀sẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí wọ eh, àìjàkadì. ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀ anyu sábìbù rọ́bẹ̀nẹ̀m kọjá pé wọ́n yẹ̀yẹ̀ jẹ àbí ń pè fi yan ẹni tá a tajà fún jẹ àbí arajà náà fi yan ẹni tá alẹ́sà sálà ń kọrú àwọn ọjà títà báyìí ẹlẹ́ẹ̀kẹrin nú ẹ̀ àyíwùkẹ àfìlùkọ́ra kọjá pé ọjà yẹn rísìkì wà nú ẹ̀ so ọgbà àwọn oríṣi mẹ́rẹ̀ẹ̀rin yìí ó ní àwọn ọjà tí alẹ́sà sálà ń fún wọn láti má máa ṣe nú àwọn ọjà tí wọ́n ń tà tẹ́lẹ̀ mo rò pa gbọ́ mi yé so alẹ́sà sálà ó kọ̀ fún wa nírú ọjà báyìí torí mọ́kíláhà àwa mùsùlùmí ni ẹni pé torí àǹfààní wa torí pé tí e- èèyàn bá ìpalára bá ń bẹ fún yàn lórí ọjà tọ́ta àbọ́jà tọ́ra ó lè fa ọ̀tá bákan náà yóò jẹ́ kí àtàhájùm òdì tí a kọ̀ fún wa láti ṣe láàrin wa kó torí àtàjà fún wa yẹn wal islam jaa bima yajma'u shamal al muslimin torí pé islam wá láti kó mùsùlùmí papọ̀ gbogbo nǹkan tí wọ́n bá ya mùsùlùmí islam kọ́ so ìdínú tó fi jẹ́ pé gbogbo àwọn ọjà tó lè dá wàhálà lẹ̀ láàrin mùsùlùmí anabisa sálà ń kọ́ fún wa ẹnu rẹ̀ ó ní mùzábánà yìí almùzábánà apá kan náà fa àwọn ní hiya bay'u shay'un la kìlò oníkàtà nǹkan tá a mọ kí ni kílò rẹ̀ aw waznuhu àbí a mọ kí ni. Ah, Mudu mélòó ni àbí adádù àmọ́ nǹkan rẹ̀ bí ṣé ìmìjínsì káta pẹ̀lú nǹkan míì tọjọ́ walau kana ma'lumal kìlọ̀ bó ti rẹ̀ jẹ́ pé ètà àtà pẹ̀lú ẹ̀yẹn àmọ́ kílò tọ́jẹ́ àbí àmọ́ múdù tọ́jẹ́ ṣùgbọ́n àkọ́kọ́ nú ẹ̀ àmọ́ bóòlù ṣe pọ̀ sí wọ́n ní haramu nìyẹn lápèjúwe mo ní igi ọsàn tó jẹ́ bíi tangerine ó ní lórí igi mo ti ẹlòmíì wá ní igi ọsàn tí kìí ṣe tangerine àbí ó ní ọsàn tí kìí ṣe tangerine níbi àpò mẹ́rin àbápò márùn ṣùgbọ́n ètò wà lórí igi nísìn kò sẹ́ni ó lè sọ pé iye àpò báyìí ni abẹ́ẹ̀kọ́ bẹ̀t èyí tó wà nílẹ̀ ń sìn ọsàn ló ń nà so àpò amẹ́yẹ àpò yẹn so níbi síwájú ká tó tajà ó padà náà kọjá pé a mọ iye ń tà tà a sì mọ iye tá a fi so iye ń tà a fi rà là mọ a mọ iye ń tà rà so ìdí nu tí wọ́n fi kọ̀ fún wa láti dàrú ọjà báyìí àbíkọ́ pé mo ní igi dẹ́bínú èyí tó jẹ́ rúpọ̀ wọ́n ń pè ní rúpọ̀ òun tiẹ̀ kò tí ì gbẹ ó wà ní tútù rẹ̀ àwọn ẹlòmíì wo ni wọ́n nífẹ̀ẹ́ sí jù kódà ni wọ́n ń jẹ jù lónìí gbogbo bí tẹ́ bá lọ sí eh, àwọn tó bá lọ sí umra gbogbo ètò wọn há nínú haram gbogbo ẹ̀ pátá rútọ̀bù ni torí pé lónìí ó ti yàtọ̀ wọ́n ti ní bí wọ́n ti ń stọ̀ rẹ̀ wọ́n stọ̀ rẹ̀ sínú fíríjì so lásìkò tó kó tó máa jẹ́ orí rẹ̀ ni yóò ti máa rọ̀ tẹ́ bá ti fi sẹ́nu èyí tó ti rọ̀ lórí yẹn ni ó jẹ́ kí ni ó papọ̀ mọ́ sísàlẹ̀ rẹ̀ tó gbẹ àbí tó tutù so yóò jẹ́ kí kí nìyẹn ó dún òní wọ́n láìkì jù àbí irú ìta ara ní ìsìn lórí àwọn tó ń kiri káàkiri àwọn èèyàn gbígbẹ ni òní wọ́n ń pè ní tamru so gbígbẹ yẹn ni wọ́n ń pè ní tam èyí tó wà lórí igi tó tutù yẹn òní wọ́n ń pè ní rutop so ẹlòmíì gbádùn rutop kò láìkì tamru bákan náà rutop yẹn àwọn kòkòrò nǹkan nǹkan wọn àlétí ìwọ tẹ bá sí inú rẹ̀ ọmọ bẹ̀tàmùrù yẹn omi nú ẹ̀ àwọn kòkòrò ti wọnú ẹ̀ inú rẹ̀ ó dìgbà tẹ́ ẹ bá fọ kẹ́ tó lè jẹ omi ìgan bẹ́ẹ̀ fọ ẹ̀ lè jẹ so now ní ìsìn ẹ pé igi dẹ́bínú yẹn màá ta pẹ̀lú tàmùrù èyí tó ti gbẹ ṣùgbọ́n mo mọye múdù tàmùrù tí mo gbé wá ṣùgbọ́n ẹnì kankan tó lè sọ pé iye báyìí ni rúpọ̀ so alẹ́ bí sàásà là ń kọ́ fún wa káta irú ọjà yẹn so ibẹ̀ ló ti ní anyabi atamrọ ha ipihi nkana nakhlan bitamrin kilan èyí ni pé anabisa asala ń ṣe àpèjúwe muzabana ní àpèjúwe mẹ́ta nínú àdìsí yìí alakọkọ nù ẹ ó ní anyabi atamrọ ha ipihi kọta dẹbìnú inú oko rẹ nkana nakhlan tó bá wà lórí igi dẹbìnú bitamri kilan pẹ̀lú ètò àti abẹ́t tó ti gbẹ tọ́ ẹ pé òun sí a máa kílò mélòó lòun agbélé so eléyìí anabisa asálà ń kọ̀ fún wa gẹ́gẹ́ bí mo ṣe mo ní igi dẹ́bínú ẹlòmíì sì ní tẹ́mù rẹ̀ tọ́ bẹ̀ tẹ́mù rẹ̀ bọ́yá àpò kan ni bẹ̀tẹ̀ tó wà lórí igi ni ọmọ yẹ àpò tó máa jẹ́ ó sì lè má tó àpò bákan náà nínú kọ̀ fún wọn ni pé béèrè béèrè pé. ṣé orútọ̀bù yẹn tó bá gbẹ tán ṣé máa pọ̀ sí ni àbí máa dínkù wọ́n ní máa dínkù ni wọ́n ní bó lè ṣe wá lè ṣe òṣùwọ̀n rẹ̀ tí ó fi ṣe déédéé torí pé tá a bá fẹ́ ta ń pẹ̀lú oúnjẹ a gbọ́dọ̀ fún kàlá jùlọ lórí ọ̀kan gbogbo wọn láti ṣe déédéé ni àyè sì ta pé lọ́kọ́ padà àgbà ló fún mi fún ọ láti o gbọ́ torí pé àwọn ọjà tí rìbá máa wọ̀ nìyẹn so àyè lọ́ka padà bákan náà a sì gbọ́dọ̀ fún ọ̀kan ní àjùlọ lórí ọ̀kan torí pé oúnjẹ kan náà ni so ìdínú ẹni tó bá ní àgbàdo pupa àti àgbàdo funfun èmi ní ìdí pupa àwọn ní ìdí funfun the same thing la máa wọ̀n tó bá pákó kan ti pupa ni àpò kan ti funfun náà lọ máa gbà bákan náà ráìsì kò sí pé à ń fún ọ̀kan lọ́lá lọ́jùlọ lórí ọ̀kan kódà kò yẹ pé èyí tó dáa àti èyí tí ò dáa ìwọ lọ́ọ́ mọ̀ ìwọ lọ́mọ o need foreign èmi sì need so the same mood la máa hàn la máa wọ̀n torí pé ráìsì gbogbo ẹ̀ a gbọ́dọ̀ fún kan láti lọ lórí ọ̀kan so a sì lé a sì gbọ́dọ̀ ṣe òwò náà kọ́ parí ń bẹ̀ yóò gbé tèmi fún ọ èmi náà sì gba tèmi tèmi so bí ọjà yẹn ṣe rí nù ṣùgbọ́n tá a bá tí wọ́n ń fún ọ̀kan láti lọ lórí ọ̀kan ó ti di rìbá so bákan náà tá a bá mọ kí ni òṣùwọ̀n ọ̀kan nínú méjèèjì òun náà akọ̀ kásìrú ọjà báyìí ó ní mùsàbánà mo rò pa gbélé náà yìí mìtáàlì ẹ̀kẹ́ lẹ́ẹ̀kejì tí anabi sàlá sàlám ṣe wàyín kánà kárùmẹ́n kárùm òní wọ́n ń pè ní ẹ̀nà kárùm òní ẹ̀nà ànyàbí àhú bí zabib káwá ta pẹ̀lú zabib zabib yẹn náà gẹ́gẹ́ bí ah, dẹ́bìrò ni tó bá wà lórí igi wọ́n ń pè ní caromen àbí enaf tó bá ti gbẹ tán wọ́n pè ní zebi so the same fruit ni ó kọ tó ń pè ní tó bá wà ní tútù ọ̀tọ̀ ó ń pè tó ń pè ní tó bá wà gbígbẹ ọ̀tọ̀ àwọn ẹni wọ́n pè ní grapevine grapevine ni àbí nǹkan ẹni wọ́n ń pè kí ààyè tó ti gbẹ yẹn so lápèjúwe mo ní igi Ah, iná mo sì ní zebib lọ́dọ̀ ẹlòmíì ní zebib wọ́n á fẹ́ ra zebib pẹ̀lú iná wọ́n ní àgbọ̀dọ̀ síbẹ̀ torí pé èyí tó wà lórí igi àlè máa òṣùwọ̀n rẹ̀ èyí tó wà lẹ́ nìkan la lè mọ̀ so àgbọ̀dọ̀ taru ọjà báyẹn eléyìí ni oríṣi kejì oríṣi kẹta anabi ni awukana zar'an an yabi'ahu bikili ta'am àbí kọ́ jẹ́ pé nǹkan ọ̀gbìn ni tí wọ́n bá ní zero ní tí wọ́n gbà lérò pẹ̀lú bíi rice àbí eh, èrè àbí masara dáwà nǹkan kan báyìí àbí wheat gbogbo orú àwọn ẹni wọ́n ń pè ní zero so tó bá wá ṣẹlẹ̀ pé a fẹ́ ta ọ̀kan pẹ̀lú ọ̀kan so ọ̀kan wà lórí ti ọ̀kan àti àbẹ́sì ẹ̀ so èyí tó wà lórí ibi yẹn a lè mọ kí ni òṣùwọ̀n rẹ̀ èyí tá a ti harvest nìkan la lè mọ òṣùwọ̀n ẹ̀ eléyìí náà wọ́n lè gbọ́dọ̀ ta irú ọjà bẹ́ẹ̀ anabisa asala ń kọ̀ fún wa eléyìí ni àpèjúwe ẹlẹ́ẹ̀kẹta tí anabisa asala ń ṣe nínú hadithi gbogbo ẹ̀ ni wọ́n ń pè ní almuzabana. ó ní náà ń dálìkà kulli anabi sàásálà ń kọ̀ fún wa kátàrú ọjà yìí pátá wọ́n ní gbogbo àwọn àpèjúwe tí a ṣe mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní gbogbo nǹkan ní ìta bá tún máa tà tó sì jẹ́ pé jíǹsì kan náà ni wọ́n a gbọ́dọ̀ fún ọ̀kan ní ọlá lórí ọ̀kan aláti mọ kí ni òṣùwọ̀n eléyìí àti òṣùwọ̀n eléyìí so ṣùgbọ́n tá a bá ti fún kan ní ọlá lórí ọ̀kan ó ti dèrè bá tó àdìsí àǹfààní tó wà mẹ́ni pé àkọ́kọ́ tahrimu muzabana wọ́n ṣe irú ọjà muzabana yẹn léèwọ̀ ẹni pé kára oúnjẹ pẹ̀lú oúnjẹ káwá fún ọ̀kan ní àjùlọ lórí ọ̀kan wọ́n ní hikma tó ni riba torí pé ó máa ń súnyàn lọ síbi riba torí pé àmà òsùn eléyìí òsùn ẹyọkan nìkan láàmà. so tó bá tẹ̀lé pé a ti mọ òṣùwọ̀n ilé àti ìdílé ìpapọ̀ wọ́n ní kò sábúrú nù ẹ̀. bákan náà òṣùlù lọ́rọ̀ bíhì torí pé owó ọjà báyìí náà ó wà nù àwọn ọjà risk wọn láà gbọdọ̀ sí torí pé èyí wà lórí igi yẹn àmọ́ kí ni òṣùwọ̀n rẹ̀ àwa lè ka tán kó ju èyí tá a rà lọ ní àpò a sì lè ka kọ́ má tó yóò jẹ́ pé a ti ra wa jẹ so eléyìí náà ẹ̀rí ni pé gbogbo oríṣi míì tí wọ́n jó oúnjẹ kan náà a gbọ́dọ̀ ra èyí tó wà lórí igi tá a ti kà àti èyí tó a ti ká aláti mọ kí ni òṣùwọ̀n àwọn méjèèjì so eléyìí ni almuzabana àmẹ́ fún bó tilẹ̀ jẹ́ pé alásìkò ètí ìfàsìkò wọn ní orò pé wọn bẹ́ẹ̀ àdìsí ẹlẹ́ẹ̀kejì bó lè jẹ́ pé mùsàbánà wà nù òun ṣùgbọ́n orí ti mi ìlú tó wà nù ẹ̀ bóyá àsìkò wallahu alam seven forty two take him to continue ni talk it out so a dùn lórí àdìsí báyìí èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kò fún wa ní ládẹ́ èyí tá a ṣe ọlọ́run kò foríjì wọn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

àwọn míì tí kọ̀ọ̀bùnà tó ń kó tí wọ́n wá wọ́n sì kó wá láti ọ̀tá àti wọ́n fọ́ padà síbi wọn ní ọ̀tá láti wá jókòó and then pàpà jùlọ bá ń torí báwọn ní ọjọ́ ọjà gbogbo òlu lóríṣiríṣi àwọn ní ọjọ́ ọjà ọjọ́ ọjà yẹn dẹ̀ ni wọ́n máa ń nẹ́gà àwọn ẹlòmíì ò gbé mọ́tò wọn wá láti ìlú tó dé oríṣiríṣi góńgóró lẹ́rù lẹ́rù tí wọ́n wọnú ọjà jọ́nà gbogbo ẹ̀ ni wọ́n sì lóòdù tí wọ́n jáde so irú àwọn ọjà báyẹn wọ́n máa ń wọ́n máa ń ta ọjà òòjọ́ wọ́n kọjá wọ wọ̀lú ti tà ní òòjọ́ àwọn míì ti ṣe pé bóyá wọ́n ní ìjókòó lù bẹ́ẹ̀ báyìí ní ọjà ti kí kó so irú yẹn kéèyàn wà lọ́ba ó ti kó ọjà ọ̀rẹ́dì o kéèyàn wà lọ́ba ẹ pé ọjà yìí ń pé ò tí ì

tẹ́yìn náà bàtà àtẹ bá rí díẹ̀ ẹ̀yìn náà tà ṣùgbọ́n ẹni ọ́ ra dà wọ́n òun náà ní fẹ́ tajà rẹ̀ lọ́wọ́ torí tó kò ní bí ọjà ó fi wọ́n ni ọlọ́wọ́ rẹ̀ ọ̀rẹ́ ti sọ̀rọ̀. àwọn bẹ̀tẹ̀ àwọn ọ̀rọ̀ oko yẹn tí wọ́n bá ra àwọn náà kó tí wọ́n ń kó ọjà. òun náà ìdínú wọ́n ti ní tí wọ́n bá ní wọ́n kó wá sọ́jà so àwọn kọ́sítọ́mà yẹn ni wọ́n bọ̀jà jẹ́ àwọn kọ́sítọ́mà àwọn ni wọ́n bọ̀jà jẹ́ torí pé àwọn ni kódà kéèyàn lọ ẹ̀ wípé tajà fún mi just the same thing àwọn ará ọjà ọba yóò gbọ́jà ìwà sọ́jà ni àlẹ́ àǹfààní ni ó fún àwọn ará àdìjọ ń gbọ́jà bákan náà lónìí àwọn nǹkan ní oṣù wọn kí ló fà ẹ béèrè gẹ́gẹ́ bí èédú síwájú káwọn ará àbújá tó máa wá wọnú oko wá ra èédú èédú so láti gbà táwọn náà ti wá wọnú oko láti lọ rè édú èédú wọn torí pé ẹ̀yin tẹ́ jẹ́ aráàlú tẹ́ bá lọ oko láti lọ rèé bú bá seven hundred lọ́ntà ń bì njẹ́ yẹn wọ́n rò ní pé kẹ́ẹ̀tì ẹ̀rá ní two five hundred but ará Àbújá nine hundred one thousand ní ọ̀rà ńgbà tó bá dọ̀rùn torí so ọjà yẹn ti wọ́n fẹ̀yìn ẹ̀yin ò ní lè rà mọ́ torí ni ẹ̀yin fẹ́ lọ rà láti béèrè hundred naira. so ẹ̀yin ò ní rà mọ́ so táwọn atọ́ ń tà nínú ọ̀hún náà tó bá ti gbọ́ pé iye báyìí làwọn kan rà lọ àtàwọn náà táwọn ní àwọn náà gbé sókè wọn ní ah, àwọn ọgbà ní seven hundred naira mọ́ wọ́n ti mọ̀ pé kò síbi tẹ́ lọ tẹ́ ti lè rà àwọn tí ń ta nínú oko ará Àbújá náà dúró dè so ẹ̀yin tẹ́ ń lọ bá wọn lù ẹ̀yin lẹ́jọ́jọ́ àwọn tẹ́ ẹ̀ bá lọ bá wọn ó kúkú bọ́jà wọn wá sọ́jà so that's it ẹni ọba fẹ́ sòwò kó gba ṣọ́ọ̀bù sọ́jà kó máa rajà kó máa tà á wàhálà kò ṣẹlẹ̀. ṣe báwọn aróko náà kó wá síbẹ̀ wọ́n sì kó dálẹ̀ wọ́n ta nǹkan wọn kò sábúrú náà ní tí wọ́n ṣe tẹ́lẹ̀ náà nìyẹn. síbá àwọn ẹranko nǹkan wa wá àwọn náà wọ́n ti ta nǹkan wọn ṣùgbọ́n táwọn àwọn tààrà lọ́wọ́ wọn yìí kì í ṣe lọ́wọ́ wọn wọ́n tà síbá àwọn náà tó sábúrú nù yẹn torí káwọn ọ lọ ni àwọn tó sì ra yẹn wọ́n lè má tán lóòjọ́ wọn tún jáde lọ́la lọ́tún la gan wọn tún jáde títí fi tà tán. ará àdúgbò ara ní ìsọ̀rọ̀ tó ẹlòmíì lè lọ ra ìṣòro àkóso bí àkóso bí àkóso àkóso lọ wọn ò tó mọ bá kò sábúrú dùn yẹn torí pé náà ní ìsìnkẹ́ bá dé Benue wọ́n máa ń ta ọ̀sán wọn wọ́n kò sẹ́nu ẹnu ojú ọ̀nà. so àwọn kan wà táwọn máa ń ra ọsàn yẹn lóòótọ́ àwọn náà kò lọ fáà ní ni wọ́n ti so kò sábúrú nù ẹ̀ èèyàn tí ó rajà ń bí tí ó kò lọ lọ kò sábúrú nù ẹ̀ so yóò lè máa gbé bí tírélà mẹ́rin márùn wọ́n gbé lọ wọ́n lọ ra gbogbo ọsàn yẹn wọ́n á kò lọ tẹ́ pé inú ìlú yẹn náà wọ́n sì gbé wa láti wá ta ìwọ tó sì ń gbèlú ìwọ náà lọ́ra láwọn lọ́ra kí láǹfààní wọ́n ètò kúkú fi wọ́n lẹ̀kùn wá nu ọjà tó bá wá dé nu ọjà tán ọwọ́ fẹ́ rà ní ní in bunch ó lè rà kó sínú ṣọ́ọ̀bù torí pé wọ́n ń jókòó ni wọ́n máa ta díẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ọwọ́ àlọ́ bá wọn síwájú kó tó wọ̀ mí torí tí wọ́n ọjà sì máa ń change so báwọn náà ti ta nìyẹn ṣùgbọ́n tí wọ́n bá lọ bá wọn ọ̀yàn wọn jẹ ó sì wá jèrè pọ̀ nínú ọjà so èyí dínú so páàtì méjèèjì ni wọ́n ń sè àtẹ̀ntí ọ̀tajà àtẹ̀ntí ọ̀rà náà. Hmm? hmm? máa lọ sí ìgbà wọn máa lọ́wọ́ náà wà á máa lọ sí ìgbà àti wá tó wá dé séèjì tó fẹ́ gbé ìgbà tó ti fi tó máa bẹ̀rẹ̀ ìgbẹ́rẹ́ ìtọ́ àwọn wá sékọ̀ ìgbẹ́rẹ́ gbé lọ sí àwọn máa farmers wọ́n wà ní ìdìbò rẹ̀ gẹ́gẹ́ pé àwọn àlùkò òbí ẹ̀kẹ́ ti gbà ìmọ̀ ìkàrí wá mọ́ kú títí títí bẹ̀rẹ̀ náà tó ń lọ títí làwọn òbí ẹ̀kẹ́ lọ ọ̀pọ̀ ẹ̀mí náà lọ bẹ̀rẹ̀ kúrò ní àpò. pé kẹ́kẹ́ tó ṣe ẹgbẹ́ náà tó nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ẹ̀kọ́ ìgbà ẹ̀ka ọ̀pọ̀ ẹgbẹ́ tí wọ́n ṣe ìgbà sẹ́rí mo rò pé tó fà ń bẹ̀ ni pé ohun tí a ń produce kò tó wa dípò pé a ta lọ síta so and then kò sínú ọgbọ́n àtọ̀ kò sínú ọgbọ́n òwò ṣíṣe ntẹ́yìn ò tí ò tó yín kẹ́ ẹ tó máa rù lọ́bù mi àbó ń bẹ̀ ni ntí ò tó yín jẹ sọ wà nù ọgbọ́n ká tó máa kó lọ síbò mi. tá a bá kó lọ síbò méjì làwọn ọdẹ. sẹ́ẹ̀rẹ́ àwọn àwọn tí wọ́n àwọn àwọn àwọn kọ́mpìn tí wọ́n rà àwọn ni wọ́n ń ṣèyàn jẹ ọ̀pọ̀ ọ̀pọ̀ wọn náà orí ìyànjẹ wọn náà bèèrè lórí àwọn gan inú ọjà wà níbi tálà ń rà kìí ṣe pé lọ́wọ́ ara oko torí pé àwọn ọ̀rọ̀ oko ni wọ́n ń kó wá sílùú so àwọn aráàlú náà sì nínú stọ̀ wọn wọ́n lọ ra lọ́wọ́ àwọn aráàlú yẹn so that èrè yẹn yóò fi kárí gbogbo ṣùgbọ́n tó wáyé pé inú oko gangan ni wọ́n lọ láti lọ rà táwọn akó lọ fi ṣe tó fẹ́ ṣe èyí táwọn aráàlú tó tán sàǹfààní bẹ̀ yóò kò ní sí mọ́ so irú yẹn ni Islam ò fẹ́ kọ́ pé yóò jẹ́ ìpalára fún àwọn èèyàn so irú yẹn ni Islam ofe so àwọn náà wọ́n lọ sí ọjà wọn lọ rajà yẹn torí bí àwọn míì ṣe máa ń ṣe irú ọjà tí a sọ pé máa ń ná ní so àwọn tí ní àwọn aróko yẹn ti wá sọ̀rọ̀ ẹrù wọn síbẹ̀. Ìjọba oko náà náà fi ń tà so àwọn sì ń rà lọ́wọ́n ju tí àwọn aráàlú fi ń tọ́ àwọn tó fi ń ṣe gàrí. Thank you.

kò sí aburú nìyẹn torí àwọn tó ń jà gangan ibi tó ń ti ń ṣe náà ni wọ́n ti lọ rà àwọn ohun èlò kó wá sọ́jà kò ẹni ó wu ẹrù rẹ̀ wá tí ń bọ̀ wá sínú ìlú àgbọ̀dọ̀ lọ ti kágbà yìí pé ká rà èèyàn tó oko náà ni ti ń kò láti lọ bá ká sọ ká rà kò irú èèyàn ń sìn ká wá ní ká wà tí ń ṣe ní táwọn èèyàn àwọn aráàlú rí rà àwọn wà gbé mọ́tò lọ́wọ́ lọ kó gbogbo ẹ̀ so ibi táwọn bàbá ti wá rẹ́jà ẹjọ́ wọn so ti di ìpalára fún aráàlú ẹ̀ gàrí mi. exactly tó yẹ pé rúùlù bá wà ní ó ní àwọn sanction tí gọ́ọ̀mẹ̀ntì láti fáwọn company báyẹn láti máa ṣèkínú.

àtàbàbẹ̀ lọ kàtúnà na ìlú làmà na ló mọ ìwàkúrú dáadáa àwọn láàbù ní wọn ta máa ra oògùn vitamin àti la fún un pé tí kò wá ara wa bá wà fún wa. eyín ò sábúrú ẹ̀ torí pé bíi ẹ ndị rà nílùú míì láti wá ta nílùú bí kò sí aburú nù ẹ. ẹ kò sáburú nù ẹ kò sáburú nù torí pé àwọn yẹn wọ́n ní lọ́jà wọ́n ti ní nílé so pápá jùlọ bóyá tí wọ́n tí wọ́n ṣe jù nìyẹn so ó ti tó wọn débi pé àwọn náà pé àwọn èèyàn ọmọ wa rà kò nù yẹn torí pé kò lè ṣe ìpalára kankan fún pé ìpalára ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin ò ní ẹ ríra lọ́wọ́ ẹ̀ so àwọn òní bẹ́ẹ̀ kí ọlọ́ra ń bò ní ó wá tà ń dùn kó gangan tá ti taja tajà ìwọ tó sì ń gbèlú gangan ọ̀hún ìwọ lọ́wọ́ á ọjà lójú ìyẹn àbá

bẹ́ẹ̀ n tó fà táwọn yẹn fi lọ sí wọn lọ́nà torí pé àwọn kan wà nínú ọjà tí wọn ò ní jẹ́ wọ́n tẹ wọn gangan so àwọn yẹn lálágbàtà àwọn ni wọ́n ti gbowó lé lórí so ìdídù táwọn yẹn fi lọ sí wọn lọ́jà bẹ́ẹ̀ tí yẹn ò ń change anything it's just the same thing ọlọ́ba ẹ ti ń gbọ́jà bọ̀ wá sọ́jà ọlọ́tẹ lójú ọ̀nà ọ̀rà lọ́wọ́ ẹ̀ it's just the same thing bẹ́ẹ̀ tó bá yẹ pé tí ó jẹ ni torí pé tó bá gbé dọ́dà náà rírà jíjẹ náà ni wọ́n rà á. ìwọ́ tó sì rà náà ọ̀rà so automatically tá a bá ń gbé mẹ́wàá bọ̀ ò ní ọ̀kan lọ so ìyẹn ò lè pa ẹnì kankan láàmú ṣùgbọ́n èèyàn tó ra mẹ́wẹ̀ẹ̀wá lọ́wọ́ ẹni tí ń kó bọ̀ so ẹni eléyàn yọ pààyàn lára so n tá sọ nìyẹn so torí àsìkò